ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run mo sì tún wí pé ògo ni fún olódùmarè àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àánú ńlá rẹ̀ tí a rí gbà lọ́wọ́ rẹ̀ ìfẹ́ ńlá rẹ̀ lórí ayé wa lórí ìdílé wa ìpamọ́ rẹ̀ ìpèsè rẹ̀ ọ̀sẹ̀ titun mìíràn ni a tún bẹ̀rẹ̀ báyìí tí ó sì jẹ́ ọ̀sẹ̀ tí ó parí oṣù keje ọdún yìí ògo ni fún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 kúrò lọ́wọ́ ikú ẹsẹ̀ ìkarùn wípé ẹni tí ó fi ohun dídára tẹ́ ọ ní ọrùn bẹ́ẹ̀ ni ìgbé ìwé rẹ di ọ̀tun bíi ti dì ẹni tó fi àánú ńlá dá wa sí bí ìjì oṣù keje ti pọ̀ tó ìṣeun ìfẹ́ rẹ̀ kò yẹ̀ lórí ayé wa ìdí nìyí tá a fi ní láti máa dúpẹ́ pàápàá jùlọ nínú ọ̀sẹ̀ yìí máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wọ́n ní yinniyinni kẹ́ni ṣèmí máa dúpẹ́ bí o bá sùn tó jí ọpẹ́ yí ọlọ́run ìwé oní psalm psalm three verse five ó wí pé èmi dùbúlẹ̀ mo sì sùn mo sì jí nítorí olúwa tì mí lẹ́yìn ó yẹ ká máa dúpẹ́ fún àtìlẹ́yìn rẹ̀ kì í ṣe gbogbo ẹni tó dùbúlẹ̀ ńlóró oorun sùn kì í ṣe gbogbo ẹni tó sùn ló jí sáyé ṣùgbọ́n Ọlọ́run pa èmi àti ẹ mọ́ pàápàá jùlọ láti ìbẹ̀rẹ̀ ọdún ìbí ìjì náà ti le tó ìṣeun ìfẹ́ rẹ̀ kò yẹ lórí ayé wa a nílò láti máa fi ọpẹ́ fún Ọlọ́run pàápàá jùlọ nínú ọ̀sẹ̀ yìí bó bá ti ń jí tó ń wọlé tó ń jáde tó sì ń wọlé láyọ̀ gbogbo ìgbà máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nínú ìrìn àjò ọ̀sẹ̀ rẹ̀ yìí fífi ọpẹ́ fún ọlọ́run olódùmarè ó ní kọ́kọ́rọ́ tí ọlọ́run yóò lò láti ṣílẹ̀kùn ìyanu fún ọ pàápàá jùlọ fún ìrìn àjò oṣù kẹjọ eléyìí tí à ń wò níwájú yìí ìbẹ̀rẹ̀ oṣù kẹjọ yẹn yóò sì jẹ́ ìbẹ̀rẹ̀ ohun rere ọ̀tun nínú ayé rẹ ní orúkọ jésù kristi mo súre fún ọ láàárọ̀ yìí bí ọmọ májẹ̀mú ọlọ́run àti bí ikọ̀ olódùmarè láti orí òkè agbára lórúkọ jésù kristi ti násárẹ́tì bí o ti ń lọ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí ìwà láàyè ọlọ́run olódùmarè kó máa bá ọ lọ ọlọ́run ojúrere kó máa bá ọ lọ nínú ìwé wòlíì àìsáyà àìsáyà forty five verse two ó ní èmi ó lọ síwájú rẹ èmi ó sì sọ ibi wíwọ́ wọn nìdí títọ́ èmi ó sì fọ́ ilẹ̀kùn idẹ wọn nìtútú èmi ó sì ké ọ̀já ire sí méjì bí o ti lọ gbogbo tá à ń pè ní ẹ̀mí ìdíwọ́ àti ìdènà gbogbo tá à ń pè ní ìṣòro gbogbo níwájú rẹ iná ọlọ́run kó run wọ́n dànù iná olódùmarè kó run wọ́n dànù lórúkọ jésù olùgbàlà ni mo gbàdúrà fún ọ ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ titun tó bẹ̀rẹ̀ yìí yóò dùn fún ọ wàá rí ojú ọlọ́run wàá rí àánú gbà mo pe alágbára ẹni tí ó ní ayé àti ọ̀run láti lọ síwájú rẹ lẹ́ẹ̀kan sí lọ́sẹ̀ yìí láti sọ àwọn ọ̀nà wíwọ́ di títọ́ gbogbo àwọn tí ó kóra wọn jọ pọ̀ nínú ìjọba òkùnkùn lójú ọ̀nà rẹ iná ọlọ́run kó run dànù lọ́sẹ̀ yìí yóò dára fún ọ lórúkọ jésù èrò ọ̀tá kò ní ṣẹlẹ̀ ọ lórí àlá ibi ìran ibi àsọtẹ́lẹ̀ ibi lórúkọ jésù olùgbàlà ẹ̀jẹ̀ jésù fagilé nínú ayé rẹ bí o bá rí àmì ńlá ṣe gbogbo ìpinnu ka ènìyàn láti fi ìbànújẹ́ rọ́pò ayọ̀ fún ọ pàápàá jùlọ lópin ọdún yìí ìwàláàyè ọlọ́run ó bàjẹ́ níwájú rẹ lórúkọ jésù gbogbo ń tá a pè ní ìdènà ire níwájú rẹ iná ẹ̀mí mímọ́ run dànù lórúkọ jésù kristi gbogbo májẹ̀mú tí ó ń sọ ìlàkàkà rẹ di asán tó ń sọ ìlàkàkà rẹ dòfo májẹ̀mú nínú ìjọba òkùnkùn májẹ̀mú nínú ìjọba àwọn alágbára ọba tí fi májẹ̀mú pa májẹ̀mú rẹ ó bà májẹ̀mú náà jẹ́ lónìí lórúkọ Jésù ni mo súre orísun ayọ̀ rẹ kò ní sun ìkorò lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì gbogbo tó ń rí lọ́jọ́ ayé rẹ tó ń múnú rẹ dùn ayé ò ní fi pa ọ́ lẹ́kún lórúkọ Jésù Kristi iṣẹ́ tó fi àárọ̀ ayé rẹ ṣe mo wí nínú ẹni tó ní ayé àti ọ̀run kò ní dọ̀fọ̀ ọjọ́ alẹ́ kò ní dìbànújẹ́ lọ́jọ́ alẹ́ ọfà ìkorò ò ní bà ọ́ ọfà ẹkún ò ní bà ọ́ ọfà ìdágìrì ò ní bà ọ́ ò ní rárìn sọkún ò ní rárìn pasán lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí mo wí nípa tiẹ̀ bíbélì wípé àwọn ọ̀run sọ̀rọ̀ ògo Ọlọ́run òfurufú fi ṣẹ́ ọwọ́ rẹ̀ hàn ọjọ́ dí ọjọ́ ń fọhùn òru dí òru ń fi mọ̀ hàn lórúkọ jésù kristi ọ̀sẹ̀ yìí yóò fọ rere fún ọ wàá àánú ọlọ́run gbà ọfà ìkorò kò ní bà ọ́ ìwọ aláboyún yẹn lórúkọ jésù wàá bí láyọ̀ òní bóyún kú ètò ọ̀tá lórí rẹ kó dasán alábìrán ibi lórí rẹ kó dòfo ọlọ́run tó bẹ̀rẹ̀ iṣẹ́ rere rẹ̀ yóò ṣe àṣeparí gbogbo ọkàn tí ń wojú olúwa fún ọmọ lórúkọ jésù ọ̀rọ̀ rẹ dayọ̀ lóṣù yìí lórúkọ jésù kristi mú lọ́rọ̀ rẹ dayọ̀ lóṣù yìí nípa agbára ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn lórúkọ jésù àwọn ọmọ májẹ̀mú ọlọ́run ọmọ ìlérí ọlọ́run lórúkọ jésù ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún ọ bákan náà ni mo fẹ́ gbogbo ẹ̀yin abiyamọ màá fẹ́ kó máa gbàdúrà yìí bó o bá ti ń jí lóru bẹ́ẹ̀ ni kó o máa gbà á àwọn àdúrà tí ẹ̀mí mímọ́ ń gbé jáde yìí mo fẹ́ kó o máa gbà á lórúkọ Jésù Kristi ni mo wí ìwà alábiyamọ tó rí àmì ṣe lórúkọ Jésù ọfà ìsọdahoro kò ní bà ọ́ lórí ọmọ olúwa ọlọ́run àwọn ọmọ ogun òní mo pè lórúkọ jésù nínú ayé mi nínú ayé rẹ kò ní í gba sàtánì àtọmọ ogun rẹ láàyè láti ṣá wa lọ́gbẹ́ ikú ọmọ sàtánì àtọmọ ogun rẹ sílẹ̀ lórí àwọn ọmọ wa kò ní rọ́wọ́ mú lórúkọ Jésù Kristi mo gbà á ní àṣẹ Sátánì àti ọmọ ogun rẹ̀ kò ní fi kú ọmọ ṣèwárọ̀ lórúkọ jésù kristi ni mo pa á ní àṣẹ lórúkọ jésù ẹ̀yin ogun ọlọ́run lórúkọ jésù ẹ̀yin ogun ọ̀run ìgbéníjà ó yẹ máa jà fún wa lórí ọmọ ẹ jà fún wa lórí ọkọ rẹ yóò jà fún ọ nínú ìdílé rẹ yóò jà fún ọ gbogbo abiyamọ pátá torí àmì ṣe gbogbo ẹ̀dá tó bá ní ká po òréré ẹkún lórí ọmọ ọlọ́run ó fi wọ́n ṣètùtù orí ọmọ wa ò ní gbàbọ̀dè ibi ò ní bá ọ lórí ọmọ ò ní jẹ̀kọ̀rọ̀ lórí ọmọ lórúkọ jésù kristi ti násárẹ́tì ni mo wí ọjọ́ alẹ́ wa kò ní korò ẹ̀ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí mo fẹ́ kó o jí ọlọ́pẹ́ máa ka psalm ninety two bákan náà bó bá fẹ́ sùn lálẹ́ máa ka psalm four bákan náà psalm twenty four kó máa kà kó máa meditate inú rẹ̀ kó dẹ̀ máa fi gbàdúrà lórúkọ jésù kristi ọ̀rọ̀ ọlọ́run kò ní ṣe tiẹ̀ tì lẹ́yìn náà àwọn ìtọ́ni ọlọ́run nínú àwọn ìwé mímọ́ pàápàá jùlọ ìwé omi ìyè koríko ń kà á lórúkọ jésù kristi ti násárẹ́tì àtèmi àti ẹ àní kábàámọ̀ àní jẹ̀koro lórúkọ jésù yóò dáa fún ọ lórúkọ jésù yóò dùn fún ọ ọkàn rẹ yóò balẹ̀ ibi ò ní bá ọ ògo ni fún ọlọ́run wa jésù kristi olúwa àti olùgbàlà wa ẹ̀yin àyànfẹ́ ẹ má ṣe gbàgbé pé dídé jésù lẹ́ẹ̀kejì kò pẹ́ mọ́ òde tán ó ń bọ̀ láìpẹ́ ẹ̀ mo kí wa kí ìmúra sílẹ̀ máa fojú sọ́nà fún dídé jésù nígbàkúùgbà àtèmi àti ẹ àní pàdánù ilé ológo bí o ti ń gbọ́ bẹ́ẹ̀ ni mo fẹ́ kó o fi àdúrà yìí ránṣẹ́ sí àwọn kan tó fẹ́ àwọn tó mọ̀ àwọn tó ní tó sì fẹ́ kí ibi ó bá mo fẹ́ kó o fi àdúrà yìí ránṣẹ́ sí wọn